ogo oh ṣé iná ti gbọ́ gbogbo ọkọ táwọn èèyàn sọ lọ́lọ́kọ̀ òjọ kan wá ọ èmi kan gbọ́ ẹ̀rí kò bọ́ lẹ́nu mi lọ́tọ̀ àtòsí ni. àmọ́ lórí Orísun mo ti máa ń sọ fún yín láti bẹ̀rẹ̀ ètò wípé tẹ́ ẹ bá ti jí tẹ́ ti rí àkọ́tún ètò tó dángájá tẹ́ ti rí Miliki Express ọjọ́ Thursday mo ti sọ fún yín pé a máa jó a máa rẹ́rìn àdàwọ̀ kọ́gbọ́n ṣé iná ti pé lórí títì yàtọ̀ sí pé à ń béèrè question kò sí ní kẹ́ ẹ má rẹ́rìn ẹ̀yin gan-an rò nílé kẹ́ ah ewo lólórí tún gbé wá ya ah, mi ò dẹ̀ sọ́rí mi ò dẹ̀ mọ́ ọ àwọn èèyàn ti sọ títí wọn bẹ́ẹ̀ nítorí ẹ̀ náà la ṣe pè ní lórí títì wọ́n ti sọ ánsà wọn lóríṣiríṣi hmm. ó bá kọ́lọ̀ mi mú ó bá rẹ́gí ló ṣe lára mi rẹ́gí ló ṣe àmọ́ lórí Orísun torí pé èmi ti ṣetán láti fún yín ní àwọn nǹkan tí wọ́n pè lédè Yorùbá tá bá sọ wípé bábà ìtumọ̀ bábà ní Yorùbá òun náà ni wípé onígbàjámọ̀ <laughs> ẹ ní ṣámi látẹ̀wọ́ <laughs> ẹ ṣámi látẹ̀wọ́ one two three four five. Okay, gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pẹ́rọ́tà onígbàjámọ̀ ni wọ́n ń pe bábà lédè Yorùbá onígbàjámọ̀ ẹ má gbàgbé ẹ fi sọ́wọ́ sí yín ẹ má fi jẹun ẹ má dẹ̀ fi jẹ̀bà ẹ má fi jẹ àmàlà alright lórí ètò lẹ́ni òun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ you know kò jẹ́ ẹ E ẹ gẹ́ẹ̀tì mélòó náà ni Oni oja ò jẹ́ ká jẹran pẹ́ lẹ́nu ní báyìí mo ti fẹ́ máa ṣe ìlọ jẹ́jẹ́ ń ara mi o ní tọmọlúàbí mi you know àmọ́ kí n tó máa lọ mi níṣẹ́ aláìmọ́ sọ fún mi wípé ẹ lè kàn sí wa lórí social media platforms wa pátápátá lẹ́ẹ̀kan sí òun náà ní Facebook YouTube Instagram and Twitter Orísun TV ní lórí wẹ́bsáìtì wa it's www.orisun.tv bó ṣe máa ṣe kí ni bóyá máa jẹ́ nìyẹn ó <laughs> oh, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ máa jẹ́ nìyẹn <laughs> bẹ́ẹ̀ máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni ẹ lè kàn sí wa pátápátá bí mo ṣe lọ lórí ètò báyìí ẹ̀yin náà lè ṣe kí ni gbogbo àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ gbogbo ẹ̀yin tá a bá fẹ́ pè wá ẹ lè kàn sí mi lórí Facebook mi olórí olúwakẹ́mi ni lórí Facebook olórí olúwakẹ́mi ìyàndá lórí Facebook lórí Instagram at olórí olúwakẹ́mi ni níbi tí gbogbo rọ̀pọ̀ ṣìṣì gbogbo pọ̀pọ̀ ṣìṣì gbogbo àríyá gbogbo ẹ̀ tí ń ṣàn e lè ṣe kí ni ẹ darapọ̀ mi lórí instagram ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ bá fẹ́ bí mi ẹ bí mi ẹ pé ìpolówó ọjà òun náà ni àgùnmòwò ẹ gbé ọjà yín wá Miliki Express ibẹ̀ ni gbogbo happenings ti ń ṣe ló ti ń ṣẹlẹ̀ bí mo ṣe wá lọ mi ọmọlúwàbí tí ò kí búyàn tí ò ń yìí mo orin Kiss Daniel tó sọ pé good time. Eh. <laughs> Eh.